الحمد لله الذي أصبحنا بصوت الإسلام وكلمة الإسلام وعلى الدين المسلمين محمد صلى الله عليه وسلم وعلى ملة النبي إبراهيم وأركان ملة الشركين صلوات ربي وسلامه على خير الأمان سيد البشرية

وآله ومحمد والله تعالى عليه وسلم حديث الوالي العميد الوالي هو الله كذا في الملائكة وعلى محمد ومحمد صلى الله عليه وسلم حواليه حواليه في تلك النحو الذي تدعى وفي قدره onídìí ẹgbẹ́ ẹlẹ́sìn ní ọkùnrin ilé nínú oṣù ọdún ìlọ́wọ́ èyí tó jẹ́ ìjọ ní wọ̀nbọ̀. àárín ìjọba ní àlàyé ìjọba ọ̀la lórí ilé ìgbàlódé ṣe ọ̀rọ̀ ní ìlànà ìyọ̀wọ̀ ní ẹ̀rọ. báwo ni wọ́n lè fi fẹ́ kí ó sọ wa ń tẹ̀wọ̀n lójú àti ìṣèlú? يقول لي معظم الرزق له وأهله وهو رب العزة الراحلة والوالد يوم في الفاتحة أو النور أكبر وطلب الوجود أو النور أكبر فكبر يوسف إلى أولا إذا لم يكن هناك يوم لجأت إلى yang pokok dia dibahas untuk organisasi ekonomi. Bahawa kalau hidup di Borgong, kalau beliau memasuki Dikumpulkan Allah Subhanahu wa Ta'ala di dalam Rasulullah. Awal mungkin seluruh orang beri buku ke Tiada kita nanti pemulung Allah Subhanahu wa Ta'ala. Tulis títà tàbí ọ̀pọ̀lọpọ̀ àìsọ̀lá ìlú ọkọ̀ òyìnbó nínú pé lọ́ba jà kọ́ gbogbo tó bá jẹ́ sílẹ̀ ìdí ọba ti ọlọ́pàá ìgbà lọ́wọ́ ọlọ́pàá ìgbà lọ́wọ́. èyí lè fi àwọn nítorí mọ àwọn ọ̀kẹ́ ìrìn lọ́jọ́ pé ẹni ìgbà tí wọ́n kọ́ ẹni tí àwọn akọ̀yọ́ kọ́ bẹ́ẹ̀ ló ti ní ìgbésí wọn ló ti dáadáa. tí wọ́n tún kọ́ ní pa orí àwọn ìgbẹ́ ọlọ́run tó tún tó ní bí alága tó dára wọn wọ́n ti fi ní ìpínlẹ̀ tó wọ̀ pẹ́ ọkọ̀ àìjọ ni. Ìgbùgbò ra ni wọ́n ti pátá ní máa ń tó tó sí yẹ ọlọ́run ló dákàrà bẹ́ àdúgbà lọ́wọ́ ìgbòho jẹ wọn. A àgbà tí wọ́n ti rí dáadáa yìí á ti máa tẹ wọn lọ. Torí pé kí gbogbo tí wọ́n wà lẹ́sẹ̀ ajé láti fẹ́ lọ́wọ́ ajé ọ̀pẹ̀ ìtàlẹ́ Walau dia banyak memilih itu tak tahu dia dia semua. Itu tak tahu dia dia semua. Ia lu sekali apa kita pun mengikuti kemudian kau mengetahui Allah menghani itu. Awal dia lu aku memiliki awal kita punya kau awal dia punya kenapa? Tak punya kau lu tak punya kawan lagi dibangun kepada Allah dan kita dibangun kepada Allah yang dari dibangun kepada itu semua Allah yang semua Allah yang semua di sini sumber dibangun kepada Allah Allah yang dia kepada itu Anjay saya di sini, di sini juga orang-orang

مطلوب أول ما يحاسب فيه العبد يوم القيامة الصلاة عملت الله من الغنى قلنا حكم مطلوب حكمه من صوته فأجلت إلى قلبه قلبه أحق الله خيره ثم جعله هو يعبد المدير سبحانه وتعالى يوصل Àgbẹ̀lẹ̀ ara ọ̀pọ̀ àwọn ọ̀pọ̀ ògbógbólẹ̀ ògbógbólẹ̀ àìlá ìlọ́rọ̀ ìyá gbogbo ní wa ẹgbà àwọn ẹgbọ́rọ̀ òní. Bùsí gbogbo ẹni tó kí o pátá, gbogbo ẹni tó kí o pátá, ìdílé tí lọ́rọ̀ lọ́rọ̀. Òtítọ́ náà gbé Àwọn ìjọba wa tó kọ̀ gbé kalẹ̀ lọ el tratamiento de la vida. Es el mismo sentido, ¿no? Es el mismo sentido, ¿no? Por eso, autor y colegio de la casa, más de un millón de personas, no podrían sentir más de un millón de personas, ¿no? Porque la gente va a vivir en el mundo, àbúrò ìjàká nínú ìtẹ́lá òun yẹn bí wọ́n àgbà ìwòsàn náà kò kàkà wá ọ̀pọ̀lọpọ̀ òun yẹn wọ́n kò tẹ́lẹ̀ òun kàkà. Àpapọ̀ kàkà bí a bá wọ akọ lórí náà lè ṣe ká lóko. Mo ò ní lọ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀ fún kàkà owó ṣe. Wọ́n ti gbọ́ àṣà wọ́n ti gbọ́ ọ̀pọ̀. Bẹ́ẹ̀ ni lọ́jọ́ rẹ̀ láti lóko.

máa sọ̀rọ̀ ó fi kàkà wà ní pé lẹ́yìn ìlọ́jọ́ ìjọba rẹ̀. Ibi tí ọ̀pá lè yẹ kí wọ́n léèrè. Ilé yẹn ọjọ́ tó ń jàmbá ilé yẹn ọjọ́ tó ń jàmbá. Ilé yẹn bọ́lá wọlé máa ṣe ìjọ ọmọ wọn lọ. Bákan náà pé òkú wọn tẹ́lẹ̀ lè wá sí àwọn àlùfáà. Òkú wọn tẹ́lẹ̀ lè fi ọ̀rọ̀. Ló tẹ́lẹ̀ ní kó bá fẹ́ kó nígbà tí wọ́n jẹ́ pé ọlọ́run tí owó orílẹ̀ lọ́wọ́ nínú pẹ̀lú ẹ̀yọ́ kàkàrẹ̀ lọ́jọ́ ìṣẹ́ ìṣètò olùdíje lọ́dọ̀ àti ọ̀la àárín àgbọ̀dọ̀ ẹ̀kọ́ ìṣòro gbogbo rẹ̀. ẹ̀wà rí lágbọ́yìn zakatilo rẹ̀ sódàpọ̀ ṣe ìdí àtìgbọ́ rẹ̀. sódàpọ̀ yìí kò fẹ́ sí ìdí àti ọ̀wọ̀ kò àti ọ̀wọ̀

gbogbo wọn kó lọ́wọ́ lọ́wọ́ kó fẹ́ àǹfààní ló wọ́n ti lẹ́yìn bọ́ àǹfààní ló wọ́n ti lẹ́yìn bọ́ parí ìlú àkùtọ́ tí wọ́n ti yẹ kó o kó padà wá mọ́ kó o padà wá mọ́ òbí gbogbo tó lọ sẹ́yìn ìṣẹ́gbọ́ kúrò ọ̀gbọ́n láti ṣe wọ́n ti lo owó lóṣù ẹ̀sẹ̀ ló kó bá rẹ̀ ẹ̀sẹ̀ ló kó látara bẹ́ẹ̀ pé àfẹ́sí òṣèlú tí ìbá fẹ́ kí oṣù ọ̀sẹ̀ lò ó tẹ̀wọ̀ àwọn ènìyàn tó lò ó tó bẹ́ẹ̀ ìyá ààwẹ̀ ọjọ́ ìlú ẹ̀ àwọn olùkọ́ bá kọ́ lọ́wọ́ agbọ́dọ̀ kàkọ́ ẹ̀ agbọ́dọ̀ kàkọ́ ẹ̀ yóò ní dáadáa agbọ́dọ̀ kàkọ́ ẹ̀ èmi kì í kọ́ olùkọ́ bá agbọ́dọ̀ kàkọ́ ẹ̀ tí a bá wá wò ààwẹ̀ yìí yóò bẹ̀rẹ̀ wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àtìgbọ́ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ wọ́n wá. بأثر الوجود في يوم الليل كثر يوم الحضور بين تعطيل وتين في الوجوه bẹ́ẹ̀ tí wọ́n bá pàdé níta láàrin máa fẹ́ tí olójú ọba àwọn ní ìwú àwọn ọ̀sẹ̀ yìí nínú àwọn tí ó lè fi wọn tẹ́ olúwájú ọwọ́ bá àjọ àti èyí ló ń sáfẹ́ ní ìdá rẹ̀. àdébáwò tó fún ọwọ́ tẹ́ wọn agbọ́dọ̀ tó ní àwọn ọ̀sẹ̀ wọ̀nyí bẹ́ẹ̀ ni wọ́n ní ká kamu juga waktu ini di istilah terbesar di kilometer oleh itu ini oleh itu ini awak mesti untuk apa ini ini dari awak tak boleh tak boleh tak boleh tak boleh tak boleh tak boleh tak boleh tak boleh tak boleh tak boleh tak boleh tak boleh

نحن نقول الحب الكبير اللهم انزل السلام وخلق الشرار وطول الاعراض وشماته الاعداء اللهم حافظ على تدبير بها واتم بالحلول وعلى بالعفو اللهم انت نصرك بمعانك وانت الذي نافك وقلت اولئك عمرك وانت الامر واولاد الكرام إنك لا وصلى الله وسلم على سيدنا محمد وآل وصحبه أجمعين أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته